ó fi wá wàhálà ni o e, ìtayọ ẹnu àlà ni wàhádìwán àti àbòsí àbòsí àti ìtayọ ẹnu àlà ló jẹ́ fún un ó yẹ kó fi wọ́n lẹ̀kẹ́ máa bá tiwọn lọ ni títẹ̀lé wọn tó tẹ̀lé wọn òun títẹ̀lé ti wàhálà ni ó fẹ́ fi dá wàhálà lẹ̀ ó fẹ́ pa wọ́n ni. kò tẹ̀lé wọ́n tẹ̀lé pé ibi ẹ̀ bá nà lájọ máa lọ rárá ó tẹ̀lé wọ́n tẹ̀lé pé sẹ́yìn yìí ẹ fẹ́ lọ́mọ́ lọ́wọ́ kò sí tọ́jọ́ òun yà pa yín ni àtà ọ bá ń tẹ̀lé wọn lọ lórí ilẹ̀ láàrin odò ok ọkàn ti balẹ̀ àtà ìlà àdèràkàwò lè gára Kìtì ìtẹ̀rì sínú omi lọ́ba pàdé ẹ̀ omi bá sẹ́lù lẹ̀ wájú omi sẹ́lù lẹ̀ lẹ́yìn padà ó wo wájú omi ó wo ẹ̀yìn omi ó wo ọ̀tún omi ó wo òsì omi ó wá rí i pé ikú ti dé báyìí ó sì ti gbọ́ pé ẹ̀ ń bá tú bá kó tó kú ọlọ́run ó gba túbà rẹ̀ ti gbọ́ lẹ́nu Musa ọ̀nà báyà sọ pé àmọ́ntù ní báyìí o mo ti gbàgbọ́ o anahula ìlàhà pé kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí o ìlàlẹ̀rí amànátìbí bànú Israel àyàfi ọlọ́run ọba eléyìí tí àwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ọlọ́wọ́ làwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ àlọ́ọ̀ torí pé nínú bíbélì gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run rẹ ọ̀kan ṣoṣo ni lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn. anna wula ilaha ilalẹ̀ bí amanatibi banu Israel ní báyìí o èmi ti wá gbàgbọ́ nínú rẹ̀ wípé kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí àyàfi ọlọ́run ọba táwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́ wàá na mínàlè mùsùlùmí èmi náà wá jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí tọ́ba ká sí pé yẹ̀wùdí bá ti ń bẹ lásìkò náà ni kí ó wì wàá na mínàlè yẹ̀wù dẹ̀ ní ó wì nù. No ni mo fi sọ wípé n ti ń jẹ́ yẹ̀wúdí n ti ń jẹ́ nàṣọ́ra àwọn ànábì tí wọ́n ti ràn mọ́ lọ́rùn wọn ò gbọ́ wọn ò gbọ́ so nígbà tí mo wá ń discọ́sì ìhà tí Islam kọ sílànà Súfì ok ọ̀rọ̀ ti di ohun tó bá jọun la fi ń wé ohun. ọlọ́run bá máa ń fi àdánwò kan ànábì kọ̀ọ̀kan lórí ìjọ wọn àdánwò tọ́lọ́run fi kan ànábì Musa lórí ìjọ ẹ̀ ni pé ó sọ àwọn ìjọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ó sọ wọ́n di yẹ̀wúdí àdánwò ni wọn bá pèrè àwọn mùsùlùmí mọ́ wọ́n bá ní àwọn ti di yẹ̀wúdí lẹ́yìn ìgbà tọ́lọ́run gbé Ísá kúrò ńlẹ̀ àwọn náà pèrè àwọn mùsùlùmí mọ́ àyàtàkàlẹ̀ kan nù sura maida ọpọ o mo ka fi yẹn sí sample o tó bá fẹ́ gbọ́ ń pa rẹ̀ má wulẹ̀ jókòó kọ́ mọ́ káhùn sílẹ̀ wá mi ní fi hàn ọ̀pọ̀ rẹ̀ ni ni isa mùsùlùmí ni musa ẹ̀ẹ́ iku ló dé tọ́rọ̀ fi daru nígbà tí musa kú tán lọ́rọ̀ jẹ́ wọ́n yà pa Islam tì wọ́n yà gbọ́ ọkọ̀ míì wọ́n bá ní yẹ̀wùdí làwọn. nígbà tí ọlọ́run gbé isa kò ńlẹ̀ òun ò tí ì kú ń tiẹ̀ nígbà ọlọ́run gbé kò ńlẹ̀ wọ́n máa rìn káàkiri wọ́n láwọn jíìn rere wọ́n bá pa orúkọ Islam tì wọ́n bá ní àwọn ń jẹ́ nàṣọ́ra. àtìgbà yẹn tọ́lọ́ bá ti fẹ́ àdírẹ́sì wọn ọlọ́run wá àdírẹ́sì wọn pẹ̀lú tí ń pera wọn. okay èyí tí wọ́n pera wọn lọ́nà fi àdírẹ́sì wọn kọ́ máa bá àdójúrú tó pé wọn ò pera wọn mùsùlùmí mọ́ ọwọ́ àwa tá à ń pera mùsùlùmí tọ́lá máa fẹ́ àdírẹ́sì àwa ọlọ́run ní yá ìwà lẹ́bínà àmọ̀nù ọlọ́run fi ìgbàgbọ́ ó fi pe àwa ọlọ́run wá ń fi ókọ táwọn sọra wọn ó fi ń pè wọ́n ó fi ń pè wọ́n. mo wá ní àdánwò tọ́lọ́ wa fi kan ìjọ ànábì náà gbogbo ànábì kọ̀ọ̀kan tọ́lọ́ máa ń fàdánwò kan lórí ìjọ rẹ̀ àṣírí ètò fi kan ànábì Musa àṣírí ètò fi kan ànábì Isa ìjọ ànábì náà mórí bọ́ àdánwò tó fi kan ìjọ ànábì ní àwọn alùlùbídíà. àwọn wo àwọn alùlùbídíà tọ́lọ́ fi kan ìjọ ànábì nu àdánwò yẹn tọ́lọ́ fi kan já ànábì lọ́wọ́ á tì wá lọ síbi pé ká yára wa sọ́tọ̀ lára wọn làwa náà fi ń pera wa ní alùsùn náà kì í ṣe huwa samakum alimuslimin min qabili wa fi hadha nínú suratul hajj parí ń huwa samakum alimuslimin òun lòun sọ yín ní mùsùlùmí suratul hajj twenty two nìyẹn. 73 73 73 73 kọ́ aya 78 ẹgbọ́ o ọlọ́ọ̀ ní wàjáhìdú fìláì hakọ̀ jihadi yìí huwa ishtabakum wa ja'ala alaykum fi ddini min harajah millata abikum ibrahim huwa sammakum li muslimin min qabili wa fi hadha títí dé parí wajahidu fillahi haqqa jihadihi ẹ sapá ẹ jagun fún Ọlọ́run ní ọ̀nà tí ó fi jagun má di Boko Haram. ó fẹ́ kú gífà tó bá di boko haram ó fẹ́ kú gífà àwọn boko haram wọ́n ẹ̀ ṣe mùsùlùmí bẹ́ẹ̀ sì ni wọn ò ṣe jihad islamu tọ́lọ́mọ̀ tó ní ká jagun ẹgbọ́ ṣe sọ wàjá ìdúnfìláì hákọ̀ jihadi ní ọ̀nà tíyàn ń gbà jagun lọ́nà ẹ̀tọ́ kìíkàn jẹ́ pé ọkàn mọ́ lọ́ńtítì ó pàdé kírísítẹ́nì kan ó wá ní ó fẹ́ ṣe jihadi ó wá orí ẹ̀fẹ́ ó ìyẹn ṣe jihadu islam ìyẹn kìí ṣe kí ni jihadu islam ìyẹn kìí ṣe rárá wọ́n náà jẹ́ fún alápèjúwe nàìjíríà ní sọ́jà bí wọ́n ní àwọn ọmọ ogun àbí ok èwo nù lànà ẹ lọ ọmọ ogun máa ń lù láti fi jagun kí sọ́jà kan kọ́kàn kọ́wọ́ ẹ̀wù sọ́jà kó sì gbébọ̀ lọ́wọ́ kó sì gbà sí oríta kó sì ní sìfìlíà ní ọ́ pa ò sìfìlíà ní ọ́ pa ṣé bí ṣe máa nu ṣé bí ọ̀gá wọn aláṣẹ wọn òní ó kọ̀máǹdì wọn wípé ní ìsinyìí o ẹ parapọ̀ o ẹ lọ sílùú báyìí o ẹ lọ jagun bẹ́ẹ̀ ọ̀nà tẹ́ máa ń jagun nu. so ilé táwọn boko haram ń ṣeun tara wọn ni wọ́n ń ṣe àṣírí wọ́n sì ń tú àwọn tí wọ́n ń gbá mú gẹ́gẹ́ bí boko haram wọ́n èso kọ mùsùlùmí wọ́n èso kọ mùsùlùmí ó sì pa àwọn boko haram gan náà wọ́n á tún máa pa àwọn mùsùlùmí wọ́n á máa lọ sí mọ́sálásí tí wọ́n rí bọ́ǹbù mọ́lẹ̀ ń bẹ̀ so. má lọ fẹ́ ṣe jìyàdù kankan jìyàdù ti ní ojú ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe tí òfin ní túmọ̀ sí Boko Haram ọlọ́run wá tẹ̀wájú ọlọ́run ní wà ọlọ́run ní òhun òhun lòun sàyìn lẹ́sà o wà fi haraj òun ọ̀wà kó wàhálà nínú o sọdọ bá ti sẹ́sìn ó ti gbé gbági ó ti gbé gbági o àìṣe ìsìláàmù ká máa dààmú ọfẹ́ kírun ni ọfẹ́ gbàwẹ̀ ni ọwọ́ adi pé òun gbàwẹ̀ òun dákú òun gbàwẹ̀ ọwọ́ ń dákú ọgbà àwẹ̀ bó sì yẹ kó gbà nù ló fi dákú bóyá ó sàárì kí ládẹ́ ẹ̀ lè bá a lè pọ̀ àbí lẹ́yìn tó lọ́n sọ pé wà mà ja'ala alaykum fi dini min haraj òun ò kó wàhálà bá yín nínú ẹ̀sìn ibo ni wọ́n ti wá rí ààwẹ̀ tó ń gbà lágbàdákú inú ẹ̀sìn mi ló ti rí tẹ́pẹ́ inú ẹ̀sìn Islam ni ó jẹ tíkùnrin ó lè bọ́ọ̀n tó tún mú mi yó bá mú. tọ́ka sí pé ọ̀wọ́ ọ̀sán tó fi jẹun yẹn nìkan ni ó ṣẹ́kù oúnjẹ alẹ́ ọ̀jẹ́ bọ́ọ̀ lèèyàn ṣe á fẹ́ dákú lórí pé kò jóúnjẹ ọ̀sán nìkan mi mílátà àbí ikùn Ibrahim ẹ̀sìn tí mo ní ẹsẹ̀ yìí ẹ̀sìn baba ńlá yìí ni o ó ní Abraham ṣe o sórí ìbáàjẹ́ Musa ìbáàjẹ́ Isa ìbáàjẹ́ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátápátá àrọ́mọdọ́mọ Ibrahim ni ṣé yẹ̀wùdí wà ní Ibrahim ṣé nàfẹ́rọ́ ní Ibrahim ọlọ́run tó wá ní wúwà sàmáàkùn alimusulmi ohun ló ń sọ yí mùsùlùmí min kọ́bìl síwájú kánà ibi tó délé ayé àwọn tó ń sin òun mùsùlùmí ló kọ wọn wá fi haza nígbà débìdélé ayé tánú kùránì náà orúkọ tí mo pè yín ní mùsùlùmí àmọ́ gẹ́gẹ́ bó ti já sí pé àkọọ́lẹ̀ pé ọlọ́run ọba ọmọ fi àdánwò kan àwọn ìjọ ànẹ́bì kọ̀ọ̀kan ok bọ́lá ọmọ fi àdánwò kan wọn àdánwò kan ọkàn ìjọ Musa wọn di àdáwò kan ìjọ isa wọ́n di sọra àdáwò kan ìjọ anabi muhammed sallallahu alaihi wasallam àwọn náà bá dùn bí díà di wọ́n di alùbí làwọn kan bá wò pé à nígbà táwọn ti wá dá alùbí ní ìsìn bóò láti wá máa ṣe àdáyanrí pé àìsàrà ló bí alisuna ló bí salafi ló bí asari pé àwa ń tiwa o àwọn òkú ò lójú ọ̀nà bíi táwọn ẹbí wa fi wá lé o ìtumọ̀ ẹ̀nu. ohun tá a bá débẹ̀ ni pé má lọ ṣe mistake láti sọ pé ẹ̀sìn míì tún bẹ lọ́dọ̀ Allah o yàtọ̀ sí Islam wàláhì tàláì ọ̀kan pàtàkì nínú nǹkan tí máa mú yàn kó nu Islam tí ó sọyàn di kèfèrí ọ̀kan bẹ̀ ni mọ̀nsọ́ haha mọ̀nsọ́ haha ẹni tí ọba sọ pé ẹ̀sìn mi ń bẹ tó tún lálàáfíà mọ̀nsọ́ haha dínà lukufar wàlúmùsùrìkìn ẹni tó bá sọ pé. ẹ̀sìn àwọn kèfèrí àti ẹ̀sìn àwọn ọ̀ṣẹbọ tó ní ẹ̀sìn náà ó dáa ẹ̀sìn yẹn dáa gan-an tọ́sọ̀ háhá rẹ̀ ọmọ ẹ̀ sọ híhù yẹ̀wúdí ọ sọ híhù nàṣọ́ra ọ sọ híhù ó ní kódà àwọn abọ̀rìṣà gan à ń gbọ́ nínú rédíò táwọn àràgí dẹ̀nkùdẹ̀nkù àwọn àràgí dẹ̀nkùdẹ̀nkù ni ní ẹ̀dá sọ́rọ̀ ìtí ọmọ ní hèèè ibi tọ́rọ̀ ẹ̀mọ́ wà ń wà ga o àwọn ẹ̀sìn àbáláyé nǹkan dáa gbogbo kìíní lọ àníkan sọ pé ẹ wò ó ẹ má jẹ́ káwọn sẹ́nẹ́tọ̀ fi kùránì àti bíbélì búra mọ́ o ìbọn ìbọn ní ká gbé ẹ jẹ́ wọn padà sí ìpìlẹ̀sì àwọn pẹ́sẹ́ máa ń lo ìbọn tí wọ́n ń lo àdá wọn ò ní máa kówó jẹ mọ́ lẹ́nu ẹni tó pe rẹ̀ ní aláàjì nítòsọ bọ́ta lẹ́gbọ́n òun o sẹ́rínú ẹ̀mí rẹ̀ ètí ń bẹ́nu ẹ̀mí ẹ̀ ní pé gbogbo ẹ̀sìn lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run títí bẹ́nu ẹ̀mí ẹ̀ ní pé gbogbo ẹ̀sìn ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run wàá máa gbọ́ tó o bá gbọ́ rí kí n sọ fún ọ gbogbo ẹnikẹ́ni tó bá mùsùlùmí tó tún gbà wípé ẹ̀sìn kan tún bẹ lọ́dọ̀ Allah lẹ́yìn Islam hùwà káàfìrù ní jìmá àn kèfèrí ni kò sáàfà kan tó sọ pé ó oh, rárá kèsè náà gbogbo àwọn àfáà náà gbà wípé irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni tó pé wọ́n dúró sórí àyà tó plain tí ò rújú bí àyà iná dínà ẹ̀ńdà lọ́ọ̀ì alìsílám kò rújú wàmọ́ yẹ́pútàgì gbéra alìsílám dínà fàlàyé yókùbálà mínihù wàá wá fi àkìrọ̀ sí mẹ́lẹ̀ kọ́sìnrin kò rújú gbogbo bí tọ́lọ́ ti ń dákọ̀ àwọn ànábì ọlọ́run pátá ìsìláàmù ló pẹ̀sìn wọn kò rújú ó ṣáàtì lórí pé ó bá yẹ̀wùdí nu kùránì àmọ́ lẹ́sìn ni yẹ̀wùdí wọ́n pèrè àwọn bẹ́ẹ̀ náà sì pè wọ́n bẹ́ẹ̀ bí wọ́n gan bá pèrè ń wèrè tọ́n bá fẹ́ pè ọ́ yóò níyà wèrè ọwọ́ tó pè ọ́ lọ́wọ́ pè ọ́ ọwọ́ tó pè ọ́ lọ́wọ́ pè ọ́ nítorí bá pèrè ààrẹ ni kò wá túmọ̀ sí pé ọkọ̀ yẹn ní NAFDAC lórí aláwọ̀ <laughs> sàdùn wa. The only religion before Allah is Islam. Surely, the only religion before Allah is Islam. Àwọn kan máa tọ́jú wọ́n máa sọ wípé wọ́n máa ní àbọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ kí ló fẹ́ bá mi sọ? Ọ̀rọ̀ gbàdà níbo gbàdà ń ti wá? Inú ẹ̀sìn wo ló ti wá sóbi bá ń sọ̀rọ̀ ẹ̀sìn? Kí ni sẹ́ ẹ̀sìn? kó wá ìgbàlà fún ẹ tó bá ń ṣe ni ọwọ́ àwọn bá mi sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbàlà kí lọ́rọ̀ kí ni kí ni kí ni pọ́pọ́sì ẹ̀sìn ṣebí ká lè rí gbàlà níbi iná ni. ọ̀ ah, ah. lè tàn mí jẹ́ o.